لله الذي جعل شهر المحرم موسما من مواسم العبادات والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واشكروا له واعلموا أن شهر المحرم هو الشهر الأول من العام الهجري سمي بالمحرم لأنه من الأشهر الأربعة الهرم التي قال الله عنها أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم نسأل الله عز وجل يجعلنا وإياكم من الصائمين والمتعبدين في هذا الشهر الكريم adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run الله wa ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe oṣù muharram ó nínú àwọn oṣù tọ́lọ́wọ́n bá aláyé àlọ́tọ̀ lẹ́yìn Ramadan oṣù Muharram náà tún jẹ́ kan bẹ̀ ọlọ́wọ́n bá aláà ń pawọ́ láṣẹ látẹnu anábíwá Muhammad sallallahu alaihi wasallam ipe ká máa lékún níjọsìn a máa gba àwẹ̀ a máa dìde a máa sin lọ́wọ́n ọba a máa fi dájọ́ síwájú ọlọ́run abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọlọmọ́sàn rọ̀ wá fẹ́ sin rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí ipé kọ̀sọ́ba tí yọ́yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ Allah anábíwá Muhammad sallallahu káṣe máa dúpẹ́ lérí gbogbo tọ́lọ̀ sí fún wa ká máa ṣe sùúrù lérí gbogbo àwọn èyí tó jẹ́ àwọn àdánwò àmìwò tọ́lọ̀wọ́n bá aláàbá fi kàn wá kálọ̀ lè máa yí pé oṣù maharamu yìí ta bọ́ sínú ẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn oṣù tí ọlọ́wọ́n bá aláà tí ó fi ọ̀wọ̀ síbẹ̀ òun ni àkọ́kọ́ oṣù tá ń ka ọdún hijira tí anábíwá muhammad sallam tí wọ́n kò ní maka lọ sí madina ọdún náà jẹ́ 1447 ó pé 1447 lẹ́nu allahu akbar 1447 years ago lànàbì ti kó ní maka lọ sí madina láti gbé ẹ̀sìn ọlọ́run ọba sá tí gbogbo àwọn olówó àwọn tálíkà àwọn ọkùnrin àwọn obìnrin àwọn náà rọ́ tìkẹ́tìkẹ́ wọ́n tẹ̀lé ànábì lọ wọ́n fi ìlú lẹ̀ nítorí la ilaha illallah ọlọ́run àbíọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sàjáwa náà ó mọ̀túnmá la ilaha illallah kọ́lọ̀n jẹ́ alẹ́ ṣiṣọ́tọ̀ la ilaha illallah gbogbo bí wọ́n máa ti ń da la ilaha illallah wà arú tán ti ń dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́mọ́sà mú tọ́jú pé agbọ́dọ̀ máa jà ń bẹ̀ agbọ́dọ̀ máa ṣàbòsí ń bẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́ni inna iddata shuhuri inda Allah itna ashara shaharan fi kitabillah ọlọ́run ọba ní òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá náà ni ó ṣe wà nínú kádàrá ìwé àkọọ́lẹ̀ nìyẹn wípé ọdún kan oṣù méjìlá ni wọ́n máa wà ń bẹ̀ yawma khalaqa samawati wal ard látìgbà tọ́lọ́run ti dá sánmà tilẹ̀ lọ́lọ́run ti fúlàní rẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn òyìnbó náà táwọn náà fẹ́ gbé tiwọn kalẹ̀ wọn ò ní agbára láti jẹ́ kó ju oṣù méjìlá tọ́lọ́run bá láti kọ́ sílẹ̀ lọ ètò ọlọ́run ọba ní Qur'an ètò ọlọ́run ọba òun náà ni ìtọ́wà nínú ìwé ọlọ́run mínìhà ọlọ́run bá nínú àwọn oṣù méjìlá yẹn arba'atun hurum àwọn oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ tí ó jẹ́ oṣù ọ̀wọ̀ zálíkà dínú lẹ́kọ́yìmú fàlátàtì límú fíhínà àfúsàkùn ọlọ́wọ́n bá ní eléyìí ní ẹ̀sìn ọlọ́wọ́n bá ó ẹ máa ń sin lọ́wọ́n bá níbẹ̀ ẹ má ṣàbòsí fúnra yín bẹ̀ ẹ má ṣàbòsí fúnra yín àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin òun náà ní tòlùkáàdá tòlùhíjá muharram àti rajab fọ̀dọ́ ìlú sáré muharram oṣù muharram èyí tí ó bẹ̀rẹ̀ lẹ́nìí kọlọmọsà wọlé àánú ẹ ọlọmọsà fún àníṣe rẹ sí mbẹ wọn ni ó ní ọlá lọ́dọ̀ Ọlọ́run ọba ká gba àwẹ̀ níbẹ̀ ànábì ní àfùtọ́lù ṣìyámi báàdà Ramadan ànábì ní àwẹ̀ tó dájú lẹ́yìn Ramadan ṣáàrùlá in Muharram ó náà ní àwẹ̀ tẹ́yìn bá gbà nínú oṣù Muharram ká gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ nínú oṣù Muharram bàbá ṣe lágbára lẹ́yìn Ramadan àwẹ̀ yẹn ló tó àwẹ̀ àwọn aláníká ma gba rájàbù wípé rájàbù kò lákọọ́lẹ̀ kan tó lálàáfíà àmọ́ àwẹ̀ muharram alẹ́gbà púpọ̀ ń bẹ torí anábì wa lórí ẹ̀ wà á kàdù sí yámihi ẹwà pàtàkì jù nínú àwẹ̀ oṣù muharram yìí sọ́wọ́mú àlìyàwómi àlàáṣẹ̀ òun náà ni àwẹ̀ ẹjọ́ kẹwàá wọ̀húwa ìyàwómọ́ mubarak òní wọ́n pè ní aṣúra ọjọ́ kẹwàá oṣù muharram ọlọ́mọsáfẹ́mi wa lẹ̀ dìgbà náà ọlọ́mọsáfẹ́mi wa lẹ̀ jùgbà náà lọ ọjọ́ alùbáríkà lọ́jọ́ yìí ọjọ́ kẹwàá oṣù muharram ọjọ́ ilẹ̀ ọlọ́wọ́ba aláà tọ́lá nábì musa kú lọ́wọ́ fìràáùn ọjọ́ ìlú ọlọ́run ọba àlá lọ́tẹ̀ fàràọ́nì lọ́tì ibomi ọlọ́run dójú tẹ bọ ó sì dójú tẹ àwọn ẹlẹ́bọ níjọ́ náà ọlọ́run sàpọ́nlé àwọn onígbàgbọ́ ọlọ́run sì gbé imani tawhid ọlọ́run gbé ga níjọ́ náà níjọ́ kẹwàá yìí ni àwẹ̀ wà ń bẹ̀ ànábì ní siyamu yawmi àṣùrà ànábì ní ìmọ̀ ìgbà àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù muharram yìí ahtasibu ala Allahi an sanata allati qabla mo nígbàgbọ́ sí ọlọ́run ọba wípé ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ odidi ọdún kan rẹ́ nínú àwọn ọdún tẹ̀yìn ti lò kọjá tó bá ti gbà wẹjọ aṣúra wọ́n mú ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣe déédé ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run ó sì parẹ́ fún kọlọmọsà fi asúnà àwọn tí ó gbà wẹ̀ náà wòye sọ́nù sùyàmù tàṣà máa àṣẹ ọwọ́ wà nínú súnà sallallahu alaihi wasallam Katun gbàjọ́ kẹsàn ni wọ́n pè ní taasán a kátún wá gbàjọ́ kẹwàá mukhalafatan lil yahudi kálíbà fi yàtọ̀ sáwọn yahudi tọ́lá àwọn yahudi náà máa ń gbàjọ́ kẹwàá ànábì ní làyín bakitu la qabili la asumanna taasa'a ànábì ní àwọn àmà gbàjọ́ kẹwàá àmọ́ tọ́lọ̀ bá ní kẹ́mi mi ó tún dọdún tí ń bọ̀ àwọn tún gbàjọ́ kẹsàn kún tiwa kólíbà yapa títà àwọn yahudi àwọn júù tí wọ́n ń fẹ́ra wọ́n ti sọ́dọ̀ ànábì musa tí wọ́n ti ṣe mùsùlùmí torí gbogbo ẹni tó bá ti gbà fún anábì wa muhammad sallallahu alaihi wa sallam ipò ńlá anábì gbẹ̀yìn tí ó sì tẹ̀lé kèfèrí ní lábẹ́ ẹ̀sìn wa kọ́lọ́wọ́lá anú ẹ̀ kọ́lọ́wọ́lá agbára ẹ̀ gbogbo àwọn sí olóore tó wà nínú oṣù yìí ọlọ́mọ́sà fún wọn sí. alhamdulillah alwahid alqahar wasalaatu wasalaamu ala sayyid alabrar al وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدفع لدولهم وباوا ọba alágbára ọba kayakaya ọba tó jẹ gàba lérí gbogbo ntọ́ dá ọba tó ṣe pé òun náà lọ́ba tá a gbọ́dọ̀ máa bẹ̀rù ní gbogbo ìgbà ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádàlá ẹ̀yà rúsùn ọlọ́run kọ̀dí haruma haruma fi hada ṣahari alqital wa haruma zulm nínú àwọn tí oṣù maharam yìí tó fi yàtọ̀ sí gbogbo oṣù òun náà ni pé ọlọ́run ọba láàṣẹ léwọ̀ fún wa ká máa ṣàbò sí fúnra wa ó yẹ ká máa gbalẹ̀ ńlẹ̀ kó tó di pé maharam dé náà èèwọ̀ náà ní tẹ́lẹ̀ àbí kéèyàn ó máa yanyan jẹ lẹ́yìn máa ṣàbòsí fọmọ ìyá ẹ̀ a máa gbá àwọn èèyàn lójú a máa lu àwọn èèyàn jìbìtì a máa ṣàbòsí ọlọ́run tó wá sọ fún wa wípé nínú oṣù yìí wàlá àtàdìlìmú fíhìn ná àǹfọ̀sàkùn ẹ má ṣe àbòsí fúnra yín o gbogbo oṣù tó kù náà kò sí ìtàbòsí dáńbẹ̀ tẹ́lẹ̀ ìtọ́jú tó ń mẹ́sàn àwọn oṣù yìí ni pé àwọn oṣù mẹ́rin yẹn tí muharam jẹ́ kan wọn àbòsí ń bẹ̀ ní bá sàbòsí ń bẹ ẹ̀ṣẹ̀ tiẹ̀ tún lágbára ìtìtì gbáyàn mú ọlọ́run ọba rẹ̀ ó súnmọ́ ọlọ́run ní falẹ́ àtẹ̀tẹ̀lé mọ̀ fi hìn náà fúnṣàkùn ẹ̀ má sàbòsí fúnra gbogbo àwọn aráàlú nínú oṣù gbogbo àwọn tó bá gbé àlùkò nínú gbogbo àwọn tó bá sàbòsí fún tí wọ́n ti gbogbo àwọn tí wọ́n sanwó gbogbo àwọn tí wọ́n jàǹbá wọ́n tọrọ àforí lọ́dọ̀ wọn ọlọ́run fàdá tẹ̀lé lè mú fi hinna àǹfọ̀sàkùn ọlọ́run ní wọ́n ṣàbòsí fúnra yín o nínú oṣù yìí wọ́n ní kí ìsìláàmù tó dé oṣù màárà àwọn alárúbáwá gan wọ́n yà lọ́tọ̀ torí pé wọ́n máa ń sọ̀rọ̀ ńbẹ̀ torí tó bá ti ṣe aburú báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀sán òkè fún tó bá ti ń saburú báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àdánwò dé bá àwọn gan yà lọ́tọ̀ tẹ́lẹ̀ nígbà ìsìláàmù wa dé ìsìláàmù tó wá fi rinlẹ̀ pé oṣù yẹn ó tóbi ju báwọn alárúbáwá ṣe ń rò lọ ọlọ́run bá ní falẹ̀ àtẹ́tí lè mú fi hinna àfúnsàkùn ẹ má ṣàbòsí fúnra yín gẹ́gẹ́ bí àbòsí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọjọ́ tẹ́sà lóṣù méjì kẹtí san march kẹtí san oṣù méjì sí jama ọ̀gá kọ́mpìnì ń fa àwọn èèyàn ṣiṣẹ́ àwọn èèyàn ṣiṣẹ́ òun pawó ó di ẹ́ndì oṣù kòkó lé wọn lọ́wọ́ yóò dákọ̀ sanwó náà nínú oṣù yìí ọkọ tí ń ṣàbòsí fún ìyàwó ẹ̀ níyànjẹ bí ìyàwó ṣe ń tẹ̀lé àṣẹ rẹ̀ tí ń ṣe tọ́lọ́run lára ẹ̀ bẹ́ẹ̀ náà ní ṣàbòsí fún àbí ìyàwó tí ń ṣàbòsí fọ́kọ rẹ̀ pẹ̀lú ìran gbogbo àbòsí kò fọkọ lọ́kàn balẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tọkọ ń ṣe torí rẹ̀ àbábòsí tí àwa tá à ń ṣiṣẹ́ lábẹ́ àwọn èèyàn tá a máa ń ṣe fáwọn ọ̀gá wa bóyá tíṣà ni ọ́ ń ṣàbòsí fẹ́ni tó gbọ́ sí skul bóyá wọ́n fi ọ́ wọ́n àtọ́mọ ìyá rẹ̀ ẹjọ́ dáwọ́ jọ pé máa ṣòwò olùlọ́mọ ìyá rẹ̀ ń jìbìtì ọ̀n pawó sọ́dọ̀ ẹni tó ṣe ọ́ lórí ọ̀n sọ̀rọ̀ láìda ẹni tó ń sànú rẹ̀ ó sì ń sọ̀rọ̀ láìda ẹni tó ń sin ẹ̀ ń sàbòsí fún ọmọ parọ́ máa yàn tó sì mọ̀ pé ní tó ń sọ yìí irọ́ ni kọ́ máa darin àwọn èèyàn méjì rú tó sì mọ̀ pé ní tó ń ṣe yẹn ọ̀fẹ́ dájà láàrin wọn wàdá tẹ̀sílímúnà wàdá tẹ̀sílímù fi hinna anfusakum ọlọ́run ní nínú oṣù muharram ẹ sọ̀rọ̀ pẹ̀lú àbòsí ọ kéèyàn jẹ tálíkà lówó kọ́mọ̀ fún bọ̀rọ̀ òun bẹ lọ́wọ́ rẹ ó sì tálíkà sì yà ọ lọ́wọ́ tálíkà nídìí owó owó sì ń bẹ lọ́wọ́ ẹ ó sì sanwó ẹ ọ̀yáwó lọ́wọ́ ẹni tí ò ní òtún wá fún bọ̀rọ̀ ìwọ́ sì ní ó tún ní jùlọ inú àwọn àbùsí àbùsí pọ̀ lérí ilẹ̀ ọlọ́run ọba òtẹ́ntí ọ̀dábùsí mà kọ́lọ́mọba aláàkọ́mọ́sà lé wa kúrò níbi àbòsí ẹbí àti àbáyé dẹ́yìn ilé ayé ti yí padà àwọn tó ń ṣe dáadáa sí àwọn ni wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ṣàbòsí fún jùlọ wọ́n máa wò pé a ní ètò ayé abáṣe dáadáa sí yàn dáadáa lọ́yọ́ kí kóhun náà ṣe padà kò rí bẹ̀rẹ̀ máa wò látàtì lamanna ìdá kúntàmọ́kútàjìrà gbogbo ọdọ́ yàn yàn jẹ́ nítorí pọ̀ wà nípò ọlọ́sàkẹ́ ọdẹ sàkẹ́ lóòótọ́ ọlọ́ba tiẹ̀ jẹ́ ọsẹ ba tiẹ̀ jẹ́ olóòlé ọdẹ padà lé òdúlímù yẹ́rìjọ ọ̀kọ̀báwò ilẹ̀ nádàm wọ́n ní gbogbo àbòsílẹ̀ bá ṣe tọ́ba fi lè di ọwọ́ gbẹ̀yìn ayé èèyàn padà gé kajẹ́ tànáàmù àyínáka ìwọ́sùn ìwọ́sùn wọ́lì màdìlúmù mùntàbíọ̀ wọ́lì màdìlúmù òun wó wá àwọn èèyàn kó lákàntì wọn ọgbàjọ ọgbàjọ ọgbàjọ lọ́wọ́ àwọn èèyàn ọ̀sálọ ògbówó cooperative ọ̀sálọ ọ̀sán olówó àwọn èèyàn ya olówó ọwá sí ìgbà tó gbàgbé tó sì gbàgbé ẹ̀mí rẹ̀ níbò ní sánmọ́ gbogbo ọ̀ràn àbòsí tí kálukú bá ń ṣe kálẹ̀ túbá ọlọ́run bá ní fàlá tazlimu fihinna anfusakum ẹ má ṣàbòsí nínú oṣù yẹn o torí ìgbẹ̀yìn àbòsí ọ̀dá yad'u alayka wa aynu Allahi lam tanam ẹni tó ṣàbòsí fún òrórùn sùnmọ́ ìwọ sì ti sùn lọ ọlọ́run ọba aláàtí ó gbàdúrà alábòsí ní òsùn àwọn méjèèjì òsùn ẹni tó ṣàdúrà sùn ẹni tó gbàdúrà sùn èsì jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí ìrìn àjò ayé wọn ń máa ní í ṣe pẹ̀lú ìwà tí wọ́n wò àti bọ̀tán wọn ń máa ní í ṣe pẹ̀lú àwọn ìwà tí wọ́n wò ẹ jẹ́ ṣe dáadáa ẹ ṣe dáadáa níbi iṣẹ́ wa níbi owó wa ẹ má jẹ́ àmú àbòsí ma àbòsí yẹn ò lè gbé ọ kankan ọlọ́run ọba ní wọ́n ti kọlù kúrọ̀ ọlọ́run wà tílé kalùkùrọ́ ọlọ́run ní ṣe ẹ̀yìn ọ̀gbọ́n níta ṣe fáwọn àwọn abúlé kan ní àhàlákínà ha ọlọ́run ní apá wọn rẹ̀ ní lámà rọ́làmù nígbà wọn ṣàbòsí fúnra wọn ọlọ́run lápá wọn rẹ̀ ọlọ́run máa ń pààyàn rẹ̀ tẹ̀yìn bá ṣàbòsí yóò gbọ́lá lọ́wọ́ ẹ ọlọ́run sọ̀yàn kalẹ̀ ọmọ bẹnu ayé bí aláìsí láyé o wọ́n ṣàbòsí fúnra ẹ wọ́n ṣàbòsí fáwọn òbí ẹ wọ́n ṣàbòsí fáwọn ẹbí ẹ wọ́n ṣàbòsí fáwọn ọ̀rẹ́ wọ́n ṣàbòsí fún àwọn mùsùlùmí wọ́n ṣàbòsí fún kèfèrí gbogbo tó bá ṣe máa gbìyànjú kọ́ máa ṣàbòsí ń bẹ̀ ọlọ́run bá ní waja'alna li mahlikihim maw'ida ọlọ́run ní adájọ́ parun fún wọn ọjọ́ náà dẹ̀ pèlè wọn lérí ọlọ́run láti pa wọn rẹ̀ lamma zalamu gbogbo àwọn ṣàbòsí ọbẹ̀ lọ nínú àánú ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọ fi asúnà àwọn alábòsí o Allahumma ghfir lana dhunubana kọlọmọ sàṣàfọ́jú ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa Allahumma khudh lana huquqana gbogbo ẹ̀tọ́ wa ọlọ́mọ́sàbá wa gbà lọ́wọ́ àwọn tí wọ́n sàbòsí fún wa Allahumma khudh bina siyatina ila ila al-khayri was-salah ọlọ́mọ́sàsíwálé yàn rí ọlọ́mọ́sàsíwálé yàn rí ọlọ́mọ́sàsíwálé yàn rí tó bá jẹ́ èèyàn rẹ̀ ọ̀padà lóore tó bá jẹ́ èèyàn burúkú àbúrò ọ̀padà jálù ọ́ ọlọ́mọba aláà kọ́ wá jẹ́kọ́ rẹ̀ nìkọ̀kan wá rọrùn jù báyìí lọ ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run ọba wa májà lẹ́jẹ̀ lọ́rùn májà lówó àwọn èèyàn lọ́rùn ìwà tábà kú láyé ọlọ́mọsàdì á kú pẹ̀lú tawhidi pẹ̀lú la ilaha illallah gbogbo iṣẹ́ ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà bá ní sán ọlọ́mọba aláàkọ́mọsà fúrídìí gbogbo àwọn òkú mùsùlùmí lápapọ̀ اللهم يسر أمور المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات اللهم اغفر لحينا وميتنا وغائبنا وشاهدنا اللهم فتح علينا أبواب البركات والخيرات اللهم حسن عاقبتنا اللهم سقنا دارك دار الأبرار اللهم لا تدخلنا النار قبل الجنة برحمتك يا أرحم الراحمين هي اللهم اهدي اهدنا إلى صراط المستقيم اللهم اهدي آباءنا وأمهاتنا وأكامنا وعلماءنا اللهم خص بناسية أكام المسلمين إلى ما في خير الإسلام والمسلمين وانصر إخواننا المكواننا المسلمين في جزة وفي كل مكان برحمتك يا أرحم الراحمين